بالله السميع العليم من الشيطان الرجيم من عرضه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته Ada ọgbẹ́ tó pọ̀ fún ọlọ́run a fi ọpẹ́ fún ọlọ́run ọba ọ̀kan ṣoṣo a tọrọ ìkẹ́ àti ìgbè fún àdébíwá Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde àkèyàmù abẹ́ ọlọ́run bí eléyìí ṣe ń jẹ́ wá sí alákọ̀ọ́kọ́ tá a ṣe lẹ́yìn Ramadan fourteen thirty eight ṣùlẹ́yìn ìgbà tá a ti gbọ́lùdé ní ọjọ́ tí wọ́n rí oṣù Ramadan gangan ọjọ́ Jímọ̀ ọjọ́ tán lóṣù a ṣe ìjókòó ọlọ́sọ̀ọ̀sẹ̀ bíi so afẹ́ ẹ̀mọ́ tí ìkú òbí tá a ti ń ka àwọn níwùsì àgbáyé pé wọ́n rí sáwọn wọ́n rí ibi báyìí tí wọ́n sì padà kéde ti nàìjíríà náà lálẹ́ òní ìlàlá kọ̀ọ̀kọ́ tí a ṣe tí ṣàwálù tó mẹ́tàlá 1438 abẹ́lọ́ nínú ọlọ́lá gbogbo ojú ọ̀sẹ̀ tá a ṣe ló àwẹ̀ kọ́lọ̀ kó gbà lọ́wọ́ wa tí rọ̀nà lọ́nà sí wa lọ tán kọ́lọ̀ kó sàánú wọ́n ti tú èsù lẹ̀ báyìí gbogbo àwọn iṣẹ́ olóore ọlọ́run jẹ́ àrìṣe gbogbo tá a ṣe táàfìrí ọlọ́run ọlọ́run ọlọ́run fún wa ṣe gbogbo táàṣe tó lè ṣokùnfà àbínú rẹ ọlọ́run ẹ̀yà lè ṣe ọ̀làlá ọlọ́wọ́lá kú wákà ìlànà gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pẹ́tìrà àmìnà ájú lórí òun náà ni à ń lò lọ abala tí a dé níbẹ̀ ni àmìnà ájú lórí ìtẹ́rìkìlì mọ̀hàrámàtì ìlànà àwọn ẹni ọlọ́run nípa bí wọ́n ṣe máa ń gbé ẹ̀sẹ̀ àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ àwọn nǹkan àràmù àwọn tọ́lọ̀ ń ṣe léèwọ̀ àwọn tọ́lọ̀ ń bínú sí báwọn ẹni ọlọ́run àwọn mòmí ní òdodo ọlọ́run jẹ́ ajẹ́ kan lò wọ́n bí wọ́n ṣe máa ń kúrò nínú àwọn nǹkan burúkú yẹn a ti ka oníranran àwọn muharramat àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ tí àáfàá la gbọ́dọ̀ jìnnà sí i ibi tí a dúró sí àti sọ̀rọ̀ gúnmọ̀ àbòsí ibi ọ̀rọ̀ olè òun ló súnmọ́ ká ti gbé lélẹ̀ kọ́lọ́mọ́ sí á ló lè gbogbo àwọn ọmọ tọ́lọ́ bá fún wa kọ́mọ́ sí wọn ló ṣùgbọ́n kó lè sopọ̀ àáfàá jẹ́ kó yé wa níbi tá a dúró sí kẹ́yìn pé àbòsí ṣíṣe èèwọ̀ òun nínú Islam yálà èèyàn gba dúkìá onídúkìá tó ráàfà mú àdíìsì ẹ̀ tó bá gbalẹ̀ wá tá a bá rántí tàbí àsàlẹ̀ tó bí ilé ṣàbòsí ilẹ̀ kódà kọ́mọ̀ ju ṣíbùrù gan tí ń jẹ́ ṣíbùrù ló lárúbáwá finger span ni àlàfo tí ń bẹ láàrin ìka kan sí ìka kan òun ní jẹ́ ṣíbùrù ṣùgbọ́n a máa ń tu sí h h táwọn tọ́mọ wà ní mẹ́ṣọ́mẹ́ǹtì kéde tèbúlù àwọn télọ̀ yẹn àti táwọn bíi sọ̀fíọ̀ kankan máa ń lò àwọn àmọ́ sábà tún sí ìchì bí torí pé wọ́n ní pé ìchì ló súnmọ́ àlàfo tí ń bẹ láàrin ìka kan sí ìka míì ẹni tó bá já sí pọ́sàbò sí ilẹ̀ tí ò ju déédé àlàfo ìka méjì lọ wọ́n gbé ilẹ̀ wọ́n gbé kọ́ lọ́rùn láti ilẹ̀ kejì wá wọ́n fi dé táì fún tọrọ ọgbọ̀gbọ̀ ojúgbé yéè bọ́dáràn ló gbé o ta ló ní kí n ṣàbòsí ilẹ̀ yìí bákan náà àáfàá àbáwáyà kùránì wà tọpọ. àáfàá àdẹ́kùn wa pé ara àbòsí òun ni kéèyàn kẹ́nìkan yá wa lówó àbẹ́nìkan ó ṣe wá lóore kan a ti wá rọrọ ó yẹ ká ti dá nǹkan yẹn padà àwa ń prolonge à ń procrastinate à ń dìlé rẹ̀ lálẹ́ gbẹ́ mọ́tìlú ẹni tó ti rọrọ̀ débi kan sanwó kan tó yá àbí nǹkan kan tí wọ́n yá ara ti rọ̀ ọ́ wá ń ṣe ìtọ́lá rẹ̀ ọ́ wá ń ṣe ó dọ́gbọ́n owó kókó mọ́ ó dọ́gbọ́n fọjọ́ kó àdẹ́bí lábòsí ni àbòsí rárá ọmọ tajà fún ọ̀ntà epo pa kẹrosíìnì kankan ẹnìkan wá sí ọ́ láàánú rọ̀mọ̀dọ́ọ̀dọ̀ bọ̀ ó dẹ̀ fún ẹ̀ báwo èèyàn máa ń ra ráìsì ọ wá gbé ráìsì báàgì kan fún ọ ó yà ní òye ó gbé báàgì ráìsì kan fún ọ bóyá bíi fifteen thousand plus òun ni ìwọ náà dẹ̀ ta ọjẹ́ èrè lórí ẹ̀ o ti rójú owó torí kí ni o èrè ṣàwáàlì làwà ọba dáwó padà níyà tí wọ́n ní umu rasheed láìsí gbogbo fóyín ṣáájú ààwẹ̀ owó rẹ̀ kọ́ ó ti wá lọ fọwọ́ tiẹ̀ gangan rajà dàrẹ́ẹ̀tì ní bódìjà ṣe ìṣẹ̀lẹ̀ ọlọ́run alábòsí ni ọ́ torí kó ti rọ̀ ọlọ́run kan dáwó rẹ̀ padà fún ọwọ́ àfọwọ́ tiẹ̀ lọ ra ọjà òun náà dẹ̀ sọ́fà ìwà òròpá aládẹ òun òun náà ṣe sùúrù ni àdẹ́bí lábòsí ni sallallahu alaihi wasallam asára àbòsí òun ni ká máa búra lórí irọ́ ká fi máa gba dúkìá orí dúkìá àfà kéèyàn máa búra àlìyẹ̀mílù ìfàjìrà alákéde o lórí aláhákéde ààrẹ ìwọ̀ kan tó jẹ́ pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ tó yẹ kán gbà lọ́wọ́ rẹ̀ fún yẹn lọ́wọ́ fọlọ́bùra kí wà láì fún ẹ̀mí láì sí láì èmi ni mo ní kí ni ìwọ́n kò sí bí àbí ìdájọ́ kan ni gbogbo àwọn olóṣèlú ibi tí wọ́n ti sọkọ́ wájú ọlọ́run ọba ti lówó lọ nàìjíríà don't be surprised ọkùnrin evans tí wọ́n ló kidnap àwọn èèyàn don't be surprised ọba dọ̀là tọ́ba wò ní case wọ́n lè sọ wọ́n kẹsàn kórí ẹ̀dá àgbà nìkanì kankan lọ́sẹ̀ nàìjíríà làwà àwọn èèyàn tí wọ́n bá gbọ́n bá ṣe ń la dájọ́ nílùú yìí wọ́n lè lọ ẹ̀dọ́ tó lóun federal government lẹ́jọ́ òun fẹ́ gba three hundred million tó lówó kékeré ò tó ẹnu rẹ̀ ti fẹ̀ bàjẹ́ bàjẹ́ kò tí ẹ sọ pé three hundred thousand three hundred million mo sì rẹ́rìn jọ ọmọ gbọ́dọ̀ ní ìsìnkú àwọn kidnapper lálẹ́ lẹ́yìn o tẹ́ ẹ bá wo profile ẹ̀ gba owó tán ló ti gbà owó egbò owó kékeré two hundred million one fifty million fifteen million ten million one thousand US dollar eh, million dollar tẹ́gbẹ́tẹ́ bá kọ̀ bá tiẹ̀ sọ owó bíi over three hundred million nìyí so àwọn bọ̀dá evans àwọn ìlú ní ẹ̀ lẹ́bù oní one million àwọn oní two million àwọn kidnapper àwọn olè tó ní pàdéyàn owó ńlá gidi làwọn máa ń gbà jẹ́mọ́ téèyàn bá ládájọ́ kan tí wọ́n bá kílé bọ̀ rọ́ tẹ́lẹ̀ owó yọ lọ búra ilé ẹjọ́ gbogbo búra nílé ẹjọ́ yìí nílé ẹjọ́ yìí pé gbogbo búra gbogbo tí wọ́n fẹ́ sọ òdodo irọ́sì ni tọ́ba bá yàn rí election àwọn olóṣèlú tọ́ba ti rẹ́ tó lè dúró fún wọn tí wọ́n bá fọlọ́ sincerely yóò jẹ lọ lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam arábìnrin mẹ́lòkútà tọ́ à hákọ̀ọ̀rẹ́ mùsùlùmí bìẹ̀rẹ̀ yìí fàkọ̀dì áújábà lọ́wọ́ làwọn mẹ́rọ ẹni tó bí ilé gba ẹ̀tọ́ ọmọ ẹ̀yà rẹ̀ tọ́jẹ́ mùsùlùmí ìwọ kọ́ wọlé òun lọ wọlé ọwọ́ àgbẹ̀tọ́ ẹ̀ torí ìbúra rọ́

sincerely àwọn nǹkan tẹ́yọ̀ gbọ́dọ̀ pé kò lè ṣẹlẹ̀ sẹ́ni ọlọ́run ọlọ́run fẹ́ di ọ ṣẹlẹ̀ sí a àwọn àbòsí ká tó dọ́bẹ̀ yẹn lóró gẹ́gẹ́ nípa program burúkú yẹn tó máa ṣe yẹn àwọn èèyàn wọ́n ń ṣe jàǹbá àwọn èèyàn ń gbalẹ̀ olẹ̀ wọ́n ń gba ìyàwó yàwó wọ́n ń gba ọmọ ọlọ́mọ wọ́n ń gba aṣọ aláṣọ wọ́n ń gba contract oní contract. Ànábì sallallahu alaihi wasallam ọlẹ́ tó bá lọ gba ẹ̀tọ́ mùsùlùmí kan pẹ̀lú gbùràárọ̀ rẹ̀ ó ti dọ̀rọ̀ yẹn fún yọ wọlé o pàkọ́jà ó jábà lọ́wọ́ làwọn náírà ọlọ́run ti sọ dẹ́dẹ́ ọ̀rọ̀ yẹn fún ọ dájú dọ́dọ̀ ọlọ́yọ̀ wọlé kílà ya Rasulullah wà í kánà ṣáì áníyẹ̀ sí ràn wọ́n lè rí òjìṣẹ́ ọlọ́run tó bá já sí pé nǹkan kékeré bíi báírò rẹ̀ mọ́kẹ́ mọ́kẹ́ fi yàgò gba báírò rẹ̀ báírò twenty naira bóyá bí ìfìlà rẹ̀ kọ́ ànábì ní kó dà wà ní kánà kò ní bá ní àrọ̀ ké kódà kó ṣe àlàwé pákó kó sí pákó sẹ́ẹ̀dúró tó kéré láyé ní pákó wa ìyá máa bọ́ yẹn pákó bá a ṣe ní pẹ́lú ìṣẹ̀ṣẹ̀ wáyé ìṣẹ̀ṣẹ̀ òdòdó pákó téèyàn bá ra pákó twenty naira ó lè bá mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ ni àìbẹ́ẹ̀ kọ́ àbábàbà ọyẹ ìgbà pákó ẹgbẹ́ jésù náà àfàmsàlám ọyẹ ìgbà pákó pákó twenty naira i'm telling you bí pákó ṣe wá rí kọjẹ́ àlàwẹ̀ kọjẹ́ kékeré tí ọ̀la sùn sí lèèyàn bá gbà àìtọ́ pẹ̀lú ilé ilé jọmọ́ àbòsí òun ni kọjá sí wípé ká fi àwọn èèyàn ká entrust àwọn èèyàn pẹ̀lú position of authority kán wá máa jí owó òlù <laughs> fẹ́ẹ́rí owó àwọn mùsùlùmí tó fẹ́ jẹ kánsílọ̀ chairman honorable bóyá state and federal senator wà láyé lọ rò dáadáa ẹ̀sùn ẹ̀jẹ̀ níwájú ọlọ́run kì í ṣẹ́kún ẹ̀jẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán dipò ẹtú fún olóṣèlú lẹ̀ àwọn òṣìṣẹ́ ìjọba náà ọkọ̀ àwọn náà kó sínú pé wọ́n fi ọjà dàrẹ́tọ̀ jẹ́rẹ́rà ní mínísírì kan parastatasi kan àwọn owó kan bẹ̀tọ̀ yẹ kán máa fáwọn ọmọ ẹ̀yìn wọn allowances àjẹmọ́nú tí wọ́n jẹ mọ́lẹ̀ àwọn promotion tó yẹ kó dé wọ́n jẹ mọ́lẹ̀ àwọn irú ẹ̀ náà ni àwọn bíi àwọn bọ́ọ̀dì tó jẹ́ commission commission Nàìjíríà bí NYSC bí àwọn EFCC bí àwọn ẹ̀sìn ó lè gbé ó lè gbà ọ́ bẹ́nu tiwọn náà tí wọ́n mú jò ní àwọn ọlọ́pàá ọ́ bàbá la corruption tó bá wẹ̀ tó corruption láyé sálọ gbọ́ ọlọ́pàá jẹ́mọ́ ọgbọ́n tá à ń sọ yé anábì sallallahu alaihi wasallam ó ní mẹ́rin stakmẹ̀lẹ́wù aláàmẹ̀lẹ́ ẹni tá a bá fi ṣe agbéṣẹ́ kan lè lọ́wọ́ ìwọ la fẹ́ lò ìwọ ni ọba di di nysc mọ̀kọ́ ọmọ jẹ́nẹrẹ́tọ̀ jẹ́nẹ́rà owó àwọn kọ́pà ọba sálárì oṣù kan ọmọ iye kọ́pà tó wà nàìjíríà bóyá sálárì wọn bóyá two hundred million ní lápẹẹrẹ ọmọ iye interest tí ó yield láàrin kẹrin oṣù kan irú ẹni ìwárè fàkàtàmọ̀nà màkìtọ́ fàmọ́ fáwọ́kọ̀ọ́ kánà gùlúlá yá tí bì í yẹ́wó mẹ́lẹ̀ kìyàmù adébíyà sàlám olóńtàn ẹmọ abẹ́rẹ́ jẹ́mọ̀ sábà abẹ́rẹ́ bahit asábà abẹ́rẹ́ táwọn tẹ́lẹ̀ ọmọ ẹ lò jẹ́mọ̀ ẹ̀jọ̀ sábẹ́rẹ́ lásùsí sẹ́yìn pé nǹkan tí ò lásùsí lábẹ́rẹ́ abẹ́rẹ́ tá a fi máa ń de aṣọ tá a fi máa ń de bọ́tẹ́lì adébíyà ló ń tàn ọwọ́ ara mú abẹ́rẹ́ kan ọwọ́ ọwọ́ ọwọ́ àfipamọ́ ó di ẹ̀yin obìnrin náà ọba yín wí o méjì nǹkan ọkọ rẹ méjì ọ̀dà ìwọ tó ọjọ́ méjì nǹkan bàbá rẹ ìwọ tó òṣìṣẹ́ ilé iṣẹ́ kan méjì nǹkan ilé iṣẹ́ tísà tá a ní wọn máa káwọn ọmọ lọ́ba jí bá kà sùkúù lọ́lé ọba jí sọ́ọ̀kì sọ́ọ̀kì sùkúù tó ọba fẹ́ mú sọ́ọ̀kì sùkúù lọ́lé wàá gba permission lọ́dọ̀ ẹ̀ tó ní sùkúù àbí principal sùkúù ni pé

ó ń tọ̀ wá jalè abẹ́rẹ́ ó má bẹ́rẹ́ pamọ́ àdẹ́bí nínú onítọ̀ jàǹbá ló ṣe o ó jí nǹkan kó o yá tí dì í yáwó mẹ́lẹ̀ kìyàmà yóò mú kan wájọ méje tí ó ní yéè àfa àṣẹ́jí tó tó báyìí kó gbẹ̀yìn sẹ́ ní sùkúù báyìí àṣẹ́jí tó kó tó báyìí pàtẹ́ ìṣẹ́ ní mínísírì báyìí àṣẹ́jí tó báyìí ọ̀dọ̀ mẹkáníìkì báyìí ọmọ iṣẹ́ náà ó ji kọ ọ̀gá rẹ̀ ló lọlé bóyá spanà ó ní spanà ní kẹsì mọ́ ẹ̀wọ̀ wà láì ọ lásán náà mo jí o à ah, ọ̀daràn wájú ọlọ́run ó jí spanà ọ̀gá rẹ̀ ó sùn ẹ̀jẹ̀ wájú ọlọ́run torí pé níwájú ọlọ́run ló wúlò afa ni ó jí yọ wà mùsùlùmí o yọ wà di wàhálà gbogbo tí wọ́n jí wọ́n wà kó síwájú ẹ̀ kí <laughs> kí náà tiẹ̀ fẹ́ sọ wájú ọlọ́run gbogbo àwọn owó tó dojúrú tó dojúrú àwọn owó tó wùyẹ nígbà sàrùsí ládòdò tó jẹ́ sẹ́ ó ní twenty million kan wùyẹ àmọ́ bí ọ twenty billion kan billion owó tó yẹ ká dá padà àìmọye àwọn owó tó yẹ ká lówó petrol gbogbo àwọn bá dùn ike gbogbo àwọn gbòsè oko ní ìwé àlà gbogbo àwọn ìjàmbá ìjọ dáta tí wọ́n rẹ́ owó fè láàrin ara wọn ká fi campaign láì lọ́pọ̀ ọlọ́run ti kádàrà pé ọ̀dàjú ọ̀dà táwọn padà sí òtù òkè nílùú wọn lọ́rùn jẹ́mọ́ ìwọ náà tọ́já sí pé ìgbẹ́mọ̀ mọ́sálásí náà fi ọ́ ṣe lọ́ba rẹ petro mọ́sálásí ọ̀dọ́gbọ́n bùlọ́lé ọlọ́bìtẹ̀ jẹrẹrétọ̀ rẹ àbálẹ̀ ìwẹ̀wò ẹ̀bẹ̀rù ọlọ́run tó ti yé àbálẹ̀ ìwẹ̀wò náà yọ ọ̀dọ́gbọ́n bù nǹkan mọ́sálásí òun náà jìrọ̀ lé jẹ́mọ́ apá ẹran léyà fún community ẹ̀yin náà wá ní ẹ̀kọ́ ẹran bàbá lè mọ̀ trọ́ọ̀sì ó rò pẹ́ ní ọlọ́ọ̀ni ẹ̀yìn tó fẹ́ yọ kọ̀mẹ́ni ó kó kọ̀mẹ́ni ó sá ìgbà tẹ́ kẹrẹ délé ekiri ẹran twenty lẹ ti yọ nínú àgbò torí pàgbò tó ẹ̀ lórí ọlọ́ọ̀ bàbá àbá àdébí tó burú dé mo tọ́jú ara àlérí báyìí nínú elékùrọ̀ àìsùn ọlọ́ọ̀ṣẹ́ wẹ́dẹ̀ kan bẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ náà wọ́n sì jí owó <laughs> mo sì wó wọ̀ báyìí áà èmi náà wà ní àwọn àfáà tí wọ́n pé o wọ́n wá fà wọ́n yẹn sí di owó ọmọ tó tó wá sí wọn ò jí owó rádaràda wá one thousand five hundred ní ẹ̀jẹ̀ mọ wá rẹ́rìn bí wàhálà yìí tẹ̀ yìí ẹ̀ nítorí ẹ̀kẹ́ ẹ̀kọ́ ni kódà ẹ̀ lè fi lọ́mọ ká ẹ̀ fi ṣòfò lọ́dọ̀ ọlọ́dẹ àbí tẹ́ ẹ bá tún bá èyí tó kọ́ ọmọ ẹgbẹ́ tó tẹ̀lé àfáà ni ó sì ju àfáà rẹ̀ jẹ́mọ̀ ìyàwó ti jíwọ́ ọkọ̀ ọkọ̀

kò ní fura àfa alábòsí nìyí tàbálà alábòsí ẹ̀dẹ̀rú ọlọ́gẹ̀ ẹ̀dúgbà jẹ́bọ̀ tẹ́lá wọn táà sọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí wà láì tẹ́ bá bá yàn papọ̀ ọlọ́mọ̀sí alimu filisu àtẹ̀dìrú náà gbẹ́dẹ̀lì mú filisu ẹni tí ó sòfò lọ́dọ̀ ọlọ́run mú filisu ó kírun ọgbà wẹ̀ ó lè jẹ́ pé ńlò jáàbù ó lè dárò ìgbọ̀nsọ̀kójú ẹni fòkè ọlọ́pẹ́jà sòfò lọ́dọ̀ ọlọ́run gbogbo tó bá jọ mọ́ àgbò kan orí nǹkan tèwé kábẹ́ẹ̀kì tó bá dijọ́ ògbéga kìámọ̀ gbogbo orú nǹkan ni òun ni wàá kó wá wàá kó síwájú ẹ tó mu ni sóti àbí òye wàá kó síwájú ẹ báyìí onítọ̀hún ò ní mọ bí ó ṣe aṣọ tó kó sínú náà gbogbo tó bá ní ṣe kéèyàn máa jowó lé ọlọ́run torí àrífi náà rí já láyàtà kàwàdú náà fi wẹ́lì láì lègèrè hakẹ̀ fáláwù mọ̀dánù yọmọ ìkìlá rẹ̀ ẹ̀ ráwọ̀ èèyàn kan tí wọ́n jowó lé ọlọ́run wọ́n lúwẹ̀ ní owó lé ọlọ́run wọ́n jowó lé ọlọ́run lọ́dọ̀ àràmú láì lẹ́tọ̀ọ́ àdẹ́bí ni iná ní ọ̀jẹ̀ tí wọ́n tọ́ bá di jọ́ òun èdè ìwọ́n Buhari àwọn ẹgbàá wa àfọ́ àwọn ajá bírù àwọn náà gba kan wá wọ́n lánàá bí àsálà ó ń sọ fún àfọ́ àwọn akáàbù ọmọ wújírọ̀ káàbù ọmọ kéde ọmọ wújírà ó ní láyé ní kúrú lìjà nẹ́ta láhàmú nẹ́bàtà mi sọ́ọ̀tì ànẹ́rù àwùlàbí ànẹ́rù àwùlàbí ó ní kò ní wà lùjẹ́ náà gbogbo ara kan tábàdé láhàmú ara ara ara ẹran ara kan ẹ fílẹ̀ṣì ara kan tọ́jẹ́ pé oúnjẹ sọ́ọ̀tì oúnjẹ àràmù ó jẹ èwo òun ló fi dàgbà àdánrù àwòláàbì àdánrù àwòláàbì àṣerú ara iná lọ́lẹ́tọ̀ sí tí ó jó níjòkúdù tó wà ní ọ̀gbìn ọlọ́gbàwà ìmọ̀mọ̀ ákì àwọn ẹ̀wọ̀gbà hadithi wa nínú hadithi àfáwà jábí ìmọ̀mù tàbí dẹ́sọpá àdìsí yẹn lálàáfíà àfáà ní àṣẹ gbogbo àwọn tí máa ń gba nǹkan orí nǹkan àwọn tí máa ń dáná àwọn kọ́ọ̀tù tọ́lé olè alọ́nilọ́wọ́ gbà àwọn fọ́wà náà àwọn oníjàmbá àtàwọn olójòrò àwọn eléèrò àtẹnitọ́ yà nǹkan lọ́wọ́ èèyàn mẹ́nista àárọ̀ ṣáyá fàjàhádà wà lẹ́ ó sì yá níjọ́ wọlé yá mi à àbú ẹ ti gbàgbé à ó ní wà láìpẹ́ bọ́ lọ́ múra kankan lọ́wọ́ mi kankan o ó sì yà ọmọ ọba dàrú a lálẹ́ tẹ wá yá yọ́ọ̀dù bó ẹsẹ̀ rá yọ́ọ̀dù yẹn gẹ́gẹ́ lórí ìdíbò ló tẹ́lẹ̀ èèlò mọ́ ọ̀rẹ́ wa bá lọ tá ọba ní ẹni a ó ní à wàhálà ẹ̀yẹ́ mi láyọ̀ ọlọ́run ní jẹ́ o sẹ́ẹ̀fẹ́ tó fi yẹ gbogbo ẹ tó wájá sí pé ọyà nǹkan ọba jiyàn rẹ̀ alábùsí àsẹ́ni tó bá ní òṣùwọ̀n kù àtẹ̀fíf ẹ tó ṣe tẹ̀fíf fìlíwáṣí wà lẹ́kì àwọn nǹkan tá a máa wọ̀n àtàwọn nǹkan oní kílò àwọn nǹkan oní mítà àwọn nǹkan oní lítà bí ẹ̀yìn oní bẹntiróòlù lẹ́yìn náà bá dọ́gbọ́n àjọ sí i gbọ̀ngẹ́nà kiri tó fi máa ta petrol sẹ́ẹ̀gbẹ́ kiri yẹn bí kọ̀ǹpútà náà ni ìtàn bá program bẹ́ẹ̀ ni ó ṣe kiri ọ̀rẹ́ wa ẹ wá ta petrol one thousand litres gbogbo tó jáde ojú eight hundred lọ two hundred yòókù ẹ ta èyí lẹ kó wẹ̀sì kiri àpò jáàdá wẹ̀ lẹ kó sápò ẹ sọ kó jọ mi àbòsí lẹ sí alábòsí ẹ tó dín sùn tó bára yóò wò ó ṣùgbọ́n tó bá fẹ́ tàbáwò èèyàn yóò ṣe gidi o yóò sàbùsì àwọn afárá alábùsì ló kọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àáfà wa bọ́ àdìsí kan wá tó lágbára pé àsáwọ̀ nǹkan tí àbòsí kó sínú pọ̀ wọ́n láti ìsìn àdébìsọ̀ sọ́gbà látọ̀dọ̀ àfáwà ọ̀lẹ́wà àbáàsì ọlọ́wà ní ẹrùsù ìbẹ̀bọ̀ abọ́bìnrin ní bàwá wọ́n lánàá bí i mẹ̀lẹ̀rúnú mọ̀nsábà máa mẹ̀lẹ̀rúnú mọ̀nsábà mẹ̀lẹ̀rúnú mọ̀nsábà nìyí mẹ̀lẹ̀rúnú mọ̀ngẹ́yàrọ́ tàkúlì ókè mẹ̀lẹ̀rúnú mọ̀ngẹ́yàrọ́ tàkúlì lánàá mẹ̀lẹ̀rúnú mọ̀nkábà wù ámà àǹtọ̀rì ملعون من وقع على بينه ملعون من عمل بعمل قومه ọlọ́run amịla wọn adébí lórí ibú ló ń tọ̀ ẹni èwe ló ń òun ló ń ẹni tí ọ̀rá rẹ̀ òun ló ń ẹni tọ́nà ti làánà tọ́nà ti bínú sí òun ló ń ta ló ń ẹni tí bá wà wúmọ̀ ó tó búyà rẹ̀ àṣàbòsítọ̀ gà ẹni tọ́lọ́ ní káwọn jẹ́ sábà wálé ayé rẹ̀ àwọn lọ́wọ́ mú nǹkan bú ló ṣe tí wọ́n gbọ́gbọ́n kan ti sẹ́yìn rẹ̀ dàdú gbà wọ́n ọlọ́run ní lọ́mọ tí ọmọ bú òbí ẹ̀ tí ọmọ o tọ́ rẹ bá níbi lọ tún bá kó ní wọ́n ọlọ́run mẹ́jẹ̀ àgbóṣe alọ́mọ tí wọ́n mọ̀ ṣe òbí méjèèjì bẹ̀lú òun ló mọ̀ sábà àlègé ìrìnlá ẹni olórí ibú lóòótọ́ ẹni àti ṣépè fún ni ẹni tó ń pa nǹkan fún tó yàtọ̀ sọ́lọ́ ọ ń pa ẹran fún kébàdàn ọ ń pa ẹran fún sàbẹ̀jì olórí ibú ni bẹ̀lú òun ló àṣẹ ẹni tá a tún ti ṣépè fún ni mẹ́díkọ̀ ìyá tàkà wó mẹ́lá ẹni tó yí ẹnu àlàálẹ̀ ibi tí àwọn èèyàn tí wọ́n pààlà <clears throat> ibi tí wọ́n pààlà sí lórí ilẹ̀ ẹni tó bá ń yí ẹni ìbínú ọlọ́run bákan náà gbọ̀lọ̀rùn gbọ̀dùkámọ̀rù ààrùn ẹ̀tọ́rù ẹni tó pàdé afọ́jú lójú ọ̀nà ọba ti afọ́jú àbúsí afọ́jú lọ́nà jẹ́mọ̀ sẹ́yìn pàpọ̀ ju òrí rẹ̀ ọlọ́run ti kọ́ bá dánwò ìwọ́n tó wá tara ààrẹ kan bàlújẹ́ ó tara ààrẹ kan wàhálà ẹni ìlú kan bákan náà mẹlẹ aláàbà yìí ọlọ́run ẹni tí bẹ́ẹ̀ ẹranko sùn sẹ́yìn báwo èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n fi wá lára wọ́n fi wá owó wọ́n fẹ́ fi di ẹni ńlá ẹranko ọlọ́mọdọ̀rọ̀ owó lójú kéyìí òkú lólóòsì tọ́lọ́ba ti lólóòsì ni ó lórí tí tọ́lọ́ba bí wúrẹ́ sùn tọ́ba bí wúrẹ́ sùn wà láì tọ́lọ́ba lónìí ọ̀yà ẹ̀yẹ gbọ́nyìnsì àtàwọn prógámù òdìdìrẹ́ wọn tó máa ṣe lórí rédíò àìmọye àwọn tó ti bí wúrẹ́ sùn bẹ́ẹ̀ tó dìdàkudà tí wọn lówó lọ tí nǹkan dáadáa kankan ò ṣe é kéde kò sẹ́nu ọlọ́pẹ́ lọ́rọ̀ wọn lè dúró gbà padà sí ibú tí ọ̀wà báyìí ìyẹn bọ̀ wá sọ kú wúlẹ̀ ẹ̀rọ àfọ̀ ọlọ́kùn wúlẹ̀ tọ́lọ́wọ́ bà wá bọ̀ ibi ọba ti fẹ́ bá ewúrẹ́ àbọ̀ ewúrẹ́ bá pariwo ọjà kí ló bẹ́wúrẹ́ yìí gbà ó débẹ̀ kẹ́ àbá àkẹ́ni làtọ́ bẹ́ẹ̀ <laughs> ẹ̀ lọ́wọ́ lọ́bí wúrẹ́ ṣe lọ́kọ láyà wà lẹ́ọ̀ ta fún ọ olórí burúkú èèyàn olórí ibùdó mọ̀lọ́rọ̀ ẹni ìgbésẹ̀ pé ọ̀nà kọ̀ wá rí ìyàmọ́ ewúrẹ́ lọ́wọ́ àbágùtàn lórí àgùtẹ́lẹ̀ lọ́mọ dáadáa ní wèrè bá bó kéde rẹ̀ lọ́mọ ìgbẹ́ ẹjẹ́ àríyàn ti ẹ̀yà wèrè gẹ́ ọlọ́wọ́ adúgbò tó ti wá mùsùlùmí o lọ́jà awágbára èṣù àti ìlànà èṣù lọ́ba ìmọ̀ ẹ̀sẹ̀ ìmọ̀ kéèyàn lọ́sọ̀rọ̀ ẹ̀sìn gan-an wàhálà ẹ bá kórìíra ẹ sábà ewúrẹ́ ẹbẹ ẹranko náà gbogbo àwọn ẹranko ibi ọ̀nà ojú ara wọn ẹ̀gbẹ́ wà bẹ́ẹ̀ ìwọ́ wà máa ti gédé bọ́ bí ìgbẹ́ ewúrẹ́ ọ̀tá fún ọ olórí gbogbo ní ọ̀nà òótọ́ ọlọ́run mọ̀sí ádùmọ̀lẹ̀ ọ̀run ẹ̀tàn ti ṣépè mọ̀lẹ́rùnù mọ̀lẹ́ àmìlà bí àmìlẹ̀ kọ́ òmìnira ẹni tó máa ń ṣe iṣẹ́ ìjọ ànábì lójú ó jẹ́ pé ọkùnrin àtọkùn àwọn ọmọ ìṣúmọ́ra wọn obìnrin àtọ́lù àwọn ẹlẹ́gbẹ̀rẹ̀ ṣe nìyẹn láàrin ara wọn ọlọ́run ṣe ọ̀tẹ̀ mi so pẹ̀lú eléyìí a parí àdúgbò okùn àṣàrùkọ ó lè jíjà sẹ́rà rẹ̀ tá a dé àdídìka gbòòrò ááyà tí gbogbo àwọn àfáà yìí wọn gbó wa lórí ọ̀rọ̀ òun náà làwa ní òkú wáyé ìwà sáré kù wà sáré kàn fákótọ̀ ní àìdíyàwó àṣé gbogbo ẹni tó bá jalè lọ́kùnrin àtolè lóbìnrin ẹgẹ ẹ lọ ẹgẹ ọwọ́ wọn ẹ bá òjì aṣọ mi tẹ́ẹ̀kì o wọn à ní kágédé jìkà o wọn à ní kágédé ìgòpá o ọmọ ọwọ́ òun ní kágédé. tora ara àwọn onímọ̀ tẹ̀lé pé ni ní yáàdì wọ́n ló dé elbow wọ́n ló sì dé shoulder sẹ́yìn táwọn ní pé ọwọ́ ọwọ́ mi ẹ̀rọ ọwọ́ mi lókè ṣèbí ogun ẹlẹ́nà lọ sókè àsọwọ́ rẹ lè dé ní shoulder wọ́n ò ní agé lójìká ò ní agé ní ọlọ́ni wasáríkù wasárí kọ́tù fakọ̀tọ̀rù àìdíyàwó bẹ́ àwọn àfáà ní ṣùgbọ́n kò débi ìsìnà ọlọ́kọ̀dá ọkùnrin àzáàlìyàtù obìnrin ló máa ń fa sílẹ̀ obìnrin ọ̀tọ̀ ní ibi ọ̀tọ̀ tí òun yóò sì bá ya rẹ̀ nífọ̀kọ́ òun ni ọkùnrin ọmọ wọn jọ máa ń fa ọ̀dọ́ sí ara wọn òun ni wọ́n jọ máa ń ṣàdéhùn láàrin ara wọn ẹwò yá wa ń ṣàtà lọ́kọ̀ ifọ̀ ọkàn jẹ́ òní tó bu ègbè gúnlẹ̀ tó bí bá strong weight wà láìpẹ́ ní sísè oṣù kódà kan fẹ́ rẹ́pù ìyá ọ̀yà rẹ́pù òní rẹ́pù òní ọ̀yà pàrọ̀ àlùmọ́yìn ìgbìmọ̀ tó bá ti di olè tálẹ́ bá ní olè àwọn ọkọ̀ ilé wọn bá fọ́ọ̀rọ̀ bó tẹ̀ pá wo mi olórí ibú kan náà ti wà tán jáde irú àwọn tó lọ fọ́ báńkì wò lù tán ló mi wà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ fọ́ ìgbìmọ̀ lẹ́yìn tọ́pọ̀ fún àwọn èṣù kí ẹjẹ́ kójú ṣe fáwọn wọn gbọ́dọ̀ bá wọn àfi pọ̀ ọgbùfọ́ kéré pọ̀ òun lọ́ fọ́ ìgbè àwọn ẹgbẹ́ ayé wọ́n ti báwọn fi èṣù ọ̀dà ara sí ọlọ́run àdúgbò wọn wọ́n já padà sí ibú nígbà wọn ọlọ́lẹ̀ tó bá jalè tó bá dìbì olè ọkọ̀ ẹ̀ tó bá dìbì sí lọ́ta ní òun ẹgẹ́ lọ́wọ́ kọ́mọ jẹ́ ẹ̀san fún iṣẹ́ iṣẹ́ burúkú tí wọ́n ṣe nàkàlà mìíràn yìí kó lè máa jẹ́ ìyà látọ̀dọ̀ ọlọ́run ọba wallahu azizun hakim ọlọ́run ọba jẹ́ ọba adéborí ọba ọ̀jọ̀gbọ́n òun lọ́lọ́run alimoyim ká ṣàkíyèsí ẹ̀ tó jẹ́lẹ̀ ìṣẹ̀ríà wọ́n ní kébì ọlọ́gẹ́yàn lọ́wọ́ wọ́n ní ṣe ṣẹ̀rí àlọ́wọ́ ara wa gbogbo ẹ̀ tó bá jalè ọlọ́run ká jẹ lọ́wọ́ dípò mi àdébí àsàlà ó ní ọlọ́run sẹ́bi lé ẹni tó ń jalè gẹ́gẹ́ yẹ sẹ́rẹ́kù làhábùlà okùn lọ́wọ́ á jí àṣẹ olórí gbogbo rẹ wá jí kékeré èyí jí okùn ah, nǹkan lélẹ́yìn o. tẹ́ pé látara nǹkan wútọ́ lọ jì fàtúkútọ́ wùyádù wọ́n bá gé e lọ́wọ́ wọ́n ṣe kí ni o wọ́n gé ọwọ́ rẹ̀ wọ́n gé ọwọ́ ẹ̀ àwọn àfáà forítùmọ̀ mi wọ́n ní túmọ̀ àdíìsì ni pé àṣọ lórí gbogbo lolè náà tọ́jẹ́ pé torí wọn lè gé ọwọ́ yẹn nítorí kó ṣe kí ni o ó jí okùn àdìsí mi gbé ẹyẹ wá tádàbí ni wípé ah, ó mọ̀ ṣe fún ẹni tó yẹ pé ó lè tó jẹ́ pé ẹyẹ lọ́wọ́ á jí ẹyẹ adìẹ tá a bá dẹ̀ fẹ́ gé ìrànwọ́ ló ṣẹlẹ̀ a lè gé ìrànwọ́ torí ẹyẹ adìẹ àṣẹ tádàbí sọ ni pé ó bẹ̀rẹ̀ olè jíjà láti ibi kékeré ó wá graduate ó wá graduate tó fi dolè ńlá ó ṣe kí ni o ó graduate tó fi di kí ni o olè ńlá àwọn òbí ẹ̀ náà wá kó lọ́wọ́ pé á ah, ìwọ ọmọ ẹ̀wọ́ ẹ́sùpáàtì bàjẹ́ bàjẹ́ ó jẹ́rìí ọmọ tí mo bí ó gbárí àṣekíbìnú ọlọ́run máa bá rú òní bẹ́ẹ̀ bákan náà rẹ́bí àṣàlà ó ní láwọn àdà Fátímà ẹ́ bíntàrọ̀ bíntàmọ́ ẹ̀wẹ̀ sàṣàlà sára káàtì làkọ̀tọ́ àtúnyàdà ha àdàbí ìdìbò fọlọ́ọ̀gbùra tí Fátímà wọ̀ bẹ́ẹ̀ yẹn lọ jáde bí ìdíjí ó tutù bá gé ọwọ́ ẹ̀ àwọn adarí eléwo tí wọ́n bẹ̀rẹ̀ ṣàǹkù látòrí àwọn fámìlì wọn. jẹ́mọ́ àáfàá ní kalẹ̀ ọmọ nínú ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àáfàá àmọ̀ ń sọ látọ̀dọ̀ ìlànà tó jẹ́ kí ní ọmọ àfáwà yà sáà látọ̀dọ̀ sáàgbọ́ ọmọ kọ́ìs ó lánàá bí sọ láì fi àlà ẹ̀tẹ́ tí ẹgbọ́ ilẹ̀ mẹ́wúdà ń bá àwọn nǹkan mẹ́rin tí mo fẹ́ sọ yìí mẹ́rin náà ni wọ́n allah tushriku billahi shay'a ẹ má burúkú pẹ̀lú ọlọ́run wala taqtulu nafsa ẹ bọ́ wàá pa ẹ̀rí alẹ́ tí àbọ̀rọ̀ lọ illa bil haqq ẹ̀mí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ká pa àti pẹ̀lú òbí ẹ má pa òun ẹ má pa wàlá tẹ́sibọ̀n ẹ má ṣe zìnà o wàlà tẹ̀síríkù ẹ má jalè tẹ́ ẹ bá wo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin jẹ́mọ́ tẹ́ ẹ bá wò dáadáa ẹ̀mí wa ló fẹ́ tó ṣe ẹ̀mí yóò sọ fún ọ pé lọ́ọ́ pààyàn ẹ̀mí yóò sọ pé ṣètò ọlọ́run. àfáà Mansur ọlọ́run bá ní yọ́nú sí wọn wọ́n lọ́rọ̀ yìí ọkẹ́ ló púpọ̀ àṣetùmọ̀ alákọ̀ọ́kọ́ tó wà ń bẹ̀ ni wípé nínú nǹkan mẹ́rin tó bí ọlọ́run nínú òun ni ká máa ṣe ṣíríkù ọlọ́run mẹ́jọ àṣẹnu pẹ̀lú rẹ̀ ẹlẹ́kejì wà látẹ́kùtùlù nọ́fṣàlẹ̀ tí harọ́mọ̀ lọ kéèyàn ọ̀pá àyàn ó bí ọlọ́run nínú àfi pẹ̀lú ẹ̀tọ́ Islam ẹlẹ́kẹta nínú tó bọ́ lọ́nu ẹ má ṣe sìnà ó di mélòó jẹ́ mọ́ kí wàá lẹ́lẹ́kẹrin wà látẹ́sírìkù jọba ẹja sàkè sẹ́rí kan bẹ̀rẹ̀ rè àwọn àdìsí tó lágbára lọ́wọ́ ayé lórí ẹ̀ tí ó ń sọ̀rọ̀ lé lórí ibu ẹ bá ibo irú kéèyàn pààyàn lájọ gbogbo àwọn tí wọ́n ń pààyàn kì bóyá for political reason àbáwọn oní union bóyá union mọ́tò bóyá union ọlọ́kadà àbí àwọn olóṣèlú náà èmi fẹ́ jẹ chairman èmi náà fẹ́ jẹ ẹ lọ pa ẹ pa ẹ wéèsì ẹ àmọ́ ọ̀rọ̀ ìjẹ̀lú síra wọn gbogbo eléyìí bínú ọlọ́run lọ́ba dé mùsùlùmí tó bá lọ́wọ́ nù ẹ̀kọ́ lọ túbà lọ́dọ̀ ọlọ́run kó sunkún tó bá ti sunkún lọ́dọ̀ ọlọ́run kó wò ní ṣe bẹ́ẹ̀ mọ̀ tí ò ṣe bẹ́ẹ̀ mọ̀ ọlọ́run fúnni tó bá tó ṣe bẹ́ẹ̀ yóò ṣòfò lọ́dọ̀ ọlọ́run ni. sìnà ìsìláàmù kórìíra sìnà ọ̀fẹ́ ká máa ṣe kí ká máa ṣe sìnà bákan náà olè jíjà gbogbo tá à ń sọ èyí tọ́pọ̀ jù bẹ́ẹ̀ tọ́ bá lọ láwùjọ aburú ẹ̀ ibo nígbọ̀ ọ̀dọ̀ wa ọlọ́run mẹ́jọ àṣepọ̀ gẹ́ aburú yìí ó lóun wá sọ wípé èyí wà fún àwa tó gba ọ̀rọ̀ yìí wá wà látẹ́fáwù sáré tàwùbátàwù àṣé olè tó lè bá ní mo tú bá ọlọ́run ní tí ìforíjì títí yóò fi ṣe nǹkan kan òun níbi ayẹ̀rú dà mọ́ sàràkà wù <laughs> wàhálà dé gbogbo tó ti jí yọ wà lọ ẹ̀yà ara ìwóró òjò wọ́n ní òwò èdè ni mo jí nǹkan yé níjọba yìí yóò tó bọ́ sọ̀rọ̀ èdè ni mo jí nǹkan yé níjọba yìí yóò mọ̀ wá káàkiri tí èyí bá ṣe páwọn téèyàn jí nǹkan wọn ti kú àwọn fáwọn náà lè má forí ju o yóò lọ báwọn èèyàn ní ẹ̀forí ju owó àṣé àǹfààní tó lè ní níbi ayélujára mẹ́sàrán kan fàyín kánà muflisan tàhálàlà ń sọ ibi nìyà àfa ìwádìí wájú pé irú nǹkan tí èèyàn ti ká mọ̀ sọ pé bóyá tó ṣàfọwọ́ra rẹ̀ sódìé nínú nǹkan tó já wípé tó they are non-perishable items torí pé inú ṣẹ̀ríà téèyàn bá rí nǹkan kan tó lè ó wà perishable ó lè bàjẹ́ ọ̀nlọ́lọ́ bá rí wàhálà nínú kúlà kan bóyá jábọ́ ní mọ́tò ní àfa jọ̀lọ́ọ̀fù tó gbóná gidi pẹ̀lú dòdò pẹ̀lú ẹja pẹ̀lú mẹ́mẹ́ pẹ̀lú èdè ẹlẹ́mìíràn lẹ́wọ́n ní àwùsùnmí láàásù ọ̀dọ́ wọn bí àwa ti ẹ̀ wọ́n ti sọ pé àwọn ayé ló fi ṣòògùn báwọn ó rí pé tó bá jẹ́ owó lárísìkì ẹ̀ lárísìkì tí ò sí mẹ́tẹ́ ní alọ́fẹ́ lárísìkì ẹ̀ adúgbò fọlọ́ irú ẹni yìí tó bá jẹ́ kó lè ní yóò tù bá bákan náà yóò tó wá ṣe rọ́dù lọ́sàárọ̀ kan òun àwọn nǹkan tó ti mú tí èé ṣe tiẹ̀ yóò ṣe kí ni o yóò dá padà. àáfàá ni wọ́n já sí pé owó olówó ni bó ló ṣe fẹ́ ṣe àbí bẹ́ẹ̀ tiẹ̀ kọ́ lẹ́yìn ìgbà tó já sí wípé òun ti lọ tán òun náà wá ṣe aburú kan tọ́jà pé ìdákiri o ìdájúre ha òkútìlà àwòfọ́ ìlàkiri o ìdátọ̀ kàbáyì àwòfọ́ àlà ìdátọ̀ kàbáyì àáfàá nírú ẹni tó wájá sí gbé ní ìsìn ó ti ṣàwọn aburú ó ti pààyàn ó ti sáyàn ládàá ó ti àwọn ẹ̀ṣẹ̀ ńláńláńlá máa máa hàn lábàwọ̀ àlẹ́ ìlú tẹ́lifí sọ̀la bóyá ní wẹ́n ní ẹ̀gán látara àwọn wàá bú kò jọ ọmọ ráyè kírun ọwọ́ á mú àwọn nǹkan tó rí yẹ ọwọ́ á náà fìlà kámúrì níbi gbogbo tó bá fi lè promote ọtí àti sí àáfàá nínú eléyìí ó jí àlọ́dọ̀ ọlọ́ ọlọ́mọdé àjíyà alimoyin ká bọ́ síbi àwọn abala kan ṣe rí kọ́tírù tọ́rí ọ yàtọ̀ sí àsárkọ̀ sárkọ̀ ni pé èèyàn jalè ṣùgbọ́n kọ́tírù tọ́rí amúrọ̀bì jẹ́mọ̀ kí mo pè é ọ yàtọ̀ theft or stealing àti kiri o amúrọ̀bì they are two different crimes two different crimes ni ẹni tó bá jásí pé òun ọlọ́rọ̀ ọ̀gbìn yìí. bóyá ọ̀pá ó ń tọ̀ jẹ̀mọ́ ó ṣe kí ni ọ̀pá dànù ó èsì àmì ìṣẹ̀lẹ̀ ayé ọ̀daràn wájú ọlọ́run wà mọ́ yíyọ́kùtún mú mi náà mọ̀ tààmídà fàjàsáwù jahannam ẹ̀ ń lọ pa mùsùlùmí so àwọn wáyé káwọn bá wá ṣe àwọn ọlọ́wọ́n bá ń sọ̀dájọ́ wọn Suratul Maida ayà 33 tọ́lọ́ ní innama jazaa'u alladhina yuharibuna Allaha wa rasulahu wa yas'awna fil ardi fasada an yuqattalu aw yusallabu aw tuqatta'a aydihim wa arjuluhum min khilaf aw yunfaw minal ard dhalik dhalika lahum khizyun fid dunya ولهم في الآخرة عذاب عظيم ọlọ́run làwọn mọ̀ ọlọ́run ní ẹ̀rá wa rọ̀bà àwọn tó gbogbo tọ́ ọlọ́run tàná bí tí wọ́n wá balẹ̀ ọlọ́run jẹ́ ọlọ́run lẹ́sàn-án wọn ni pé èèyàn máa pa wọn ni tó bá jẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ àní o wọ́n dá individu àdìbò kọ́ ara mu tàbí bẹ́ẹ̀ kọ́ tó bá já sí wípé ìlera díẹ̀ àbí fòdì ibè ẹ̀ ń ṣàwọn ìwádìí kan lọ́wọ́ kò jẹ́ kẹ́ ẹ lè yẹgi fúrú àwọn èèyàn yẹn ọlọ́run ọba tó wá ń sọ ọ́ lọ yàtọ̀ sí kẹ́ ẹ pa wọn áwùjọ sọ làwù ẹ kàn wọ́n má gbèrè alóore you crucify them tó ti ẹ kàn wọ́n má gbèrè áwùjọ kọ́tọ̀ àìníwájú lórí ìlú fìlà àbí kí ẹ gé apá àwọn àtẹsẹ̀ wọn lè pàṣípàyọ tẹ́ ẹ bá gé apá ọ̀tún ẹ gègé ni o ẹsẹ̀ òsì tẹ́ ẹ bá gé apá òsì ẹ gègé ni o ẹsẹ̀ ọ̀tún tàbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ àwọn ohun fọ́mítà láàrùn ẹlẹ́wọ̀n kó ní ìlú kọ́mọ lọ wọ́n máa lù jẹ́ fún wa kó ṣe kéde o kọ́mọ bà lù ọlọ́wọ́ bá jẹ́ torí pọ́lọ́ tó ní pé ẹ má bà lù ọlọ́wọ́ lẹ́yìn ìgbà tí gbogbo tó ṣe ọlọ́run lọ́jà àlìbalẹ̀ rẹ jẹ́ láíláí tí wọ́n alìmọ̀yí dọ́bàjọba rọ̀bù tí wọ́n èyí ọ̀pá wọn ṣùgbọ́n pa abúlé nínú kẹjẹ apá ọ̀tọ̀ wọn ẹ̀sìn sí wọn èyí kódà ó tó lè débi kẹ́ ẹ̀ fọ́ wọn lójú ó lè débẹ̀ ṣùgbọ́n kásá gbìyànjú ibi tó bá ti máa débẹ̀ àwọn àfáàní ọ̀sán gbélé ọlọ́kọ́la àti ìlú àáfàá ni gbogbo tó bá ti lè jọmọ́ à ń rọ́bìrì mùsùlùmí ọ̀gbọ̀dọ̀ dá sí ìyé dé yóò sófin ọ̀dọ̀ ọlọ́run alìyàmínú lọ́gọ́rùs alìyàmínú lọ́gọ́rùs ó ti wà nínú àdíìsì àfáwà blọọmọ ọmọ tánàbí ìsọfún wa nípa pé ká mọ ìbúra èké ìbúra arọ ìbúra tí ò ṣe é dìfẹ́ǹtì wọ́n bí ànábì wa wọ́n sọ̀ sọ̀la kí làwọn ẹ̀ṣẹ̀ ńlá ó dé àlùkàbáyé sẹ́yìn bọ̀ wọ́n ẹ̀tẹ́ tí lè kú àlùṣọ́ọ̀kù nìlá ṣíríkù èèyàn máa ṣe bọ́ sọ́lọ ó ń kírun ó tó lọ́ fọ ọ̀kan tí wọ́n pa sọ́sẹ̀ kan tán ní olú ó tó lọ wẹ̀rí ìdí olú ṣíríkù gbogbo ilé mùsùlùmí gidi ọgbọ́dọ̀ ṣe onímọ̀ ilẹ̀ ọ̀làwọ̀ ọmọ sọ̀rọ̀ ó ló sàkán tọ́rọ̀ bá ti fẹ́ dojú bàbá ọ̀sán yìí ọgẹ́rẹ́ ọgẹ́sí èèyàn náà ní bẹ́ẹ̀ di òdòdó ṣe kéde ògé yorùbá lọ́wọ́ èyí tí wọ́n fẹ́ tọ́kọ ní ọ̀sẹ̀ yìí sọ̀rọ̀ o ọlọ́sẹ̀ yìí kí àwọn yọ ọmọ làágùn yọ ọmọ làágùn wáyé ẹ lọ wá ìgbẹ́ ìgbé rẹ ti sọ two hundred thousand <laughs> tọ́ bá sọ ó ti gbà pé òun ju ayé ọlọ́run adúgbò lọ́dọ̀ rẹ o àpadà sí ibú tí wọ́n dé báyàn tẹ́lẹ̀ yóò fi ádìdàkudà ọlọ́run ọjọ́ sẹ̀rẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan wa ọ̀làlá ọlọ́wọ́lá ọmọwáta iná wípé wà kọ́tùlù nọ́ọ̀sì wà òkúkùlù wà níbẹ̀ ara ẹ̀sẹ̀ tí ọ̀dà ni ká ala bàbá àti ara ẹ̀ ní kọ́tùlù nọ́ọ̀sì kéèyàn ọmọ pààyàn wà lìyẹ̀mí lòrùn àti ìbúra ìmáàmù Bukhari àti Muslim àbí wọ́n ní Bukhari nìkan ló bá wa o ọlọ́ba ni kẹ́ ìmáàmù Bukhari. lábala aliyaminu Gomos, ká máa búra èké ká máa jẹ́rìí èké yìí àáfàá tó mú ẹ̀rí lè wà wọ́n lẹ́nìkan ọba wà lọ́ọ̀yì jẹ́mọ́ èmi àti yín ká sọ́ra ṣe sáàrin ẹ̀ mọ́jà jọra wa lójú o irú tí ń sàwọn ọ̀dọ́ kan wọ́n ti báwọn làwọn dáa rà sí dáa ní wà lọ́ ìlú láyé fi irú fúnra ọlọrun ní forí ṣe èèyàn tiwa náà dàgbò náà sọ tó bá wọn bá kàfàrà gbogbo ayé ní àlélá ádùrùlù fúlàní ta ló ń tọ̀ tó ń sọ bẹ́ẹ̀ pé mi ò lè forí jì ẹni báyìí ẹni báyìí ẹni báyìí pé kan lọ sọ bẹ́ẹ̀ wọ́n wà lọ́ọ̀ì ó tó fọ ọlọ́run búra ọlọ́run forí ọ́ dákọ̀ wa pé ta ló ń tọ̀ mọ́ kọ́dígà fáritù làwù wà àhàbàtù amọ́láka mo forí di ìwọ tó wá kó wà láì bọ́ba sẹ́ rẹ jẹ bó ṣe kí ni jẹ́wọ́ jọmọ ẹ̀jẹ̀ asọ́ra ọlọ́mọ ẹ̀jẹ̀ asàforí bá bú bóyá ká dúró níbẹ̀ yẹn tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ká mọ tẹ̀síwájú yóò àti fúlàǹkì kọ́mọ̀ máa pẹ́ ìjọba tó ní kò ó pẹ́ díẹ̀ kó tó di wípé a bẹ̀rẹ̀ pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́run á tètè mọ parí gẹ́gẹ́ bí àrá six thirty á ti mọ parí gbogbo táàbọ̀ ló lọ́ọ́ ju wákàtí káàbọ̀ lọ so àti question àti answer so bí rọ̀mọ́dọ́n ṣe parí tá a bọ́ tó ń lọ ẹ̀jẹ̀ bá gbá súnmọ́ àti báwo sí wọ́n kọ́ orí ọdún kan sí lọ́wọ́ àdìsí léèdè tí wàá yẹjú ẹ̀ àdìsí Bukhari àṣẹ tọ́fà ni pé tó bá gba rọ̀mọ́dọ́ wọ́n kọ́ times ten olùdí oṣù kan tó bá gba six days times ten ó jẹ́ kí ni o sixty that is sixty days máa kú equals kí ni o two months so ká gbìyànjú gbogbo àwọn ẹ̀ṣẹ̀ bú tá a ti kọ́ lẹ̀ ká mọ̀ padà síbẹ̀ lẹ́yìn ìgbà tí rọ̀mọ́dọ́ ti lọ ká mọ̀ wá bẹ́lọ̀ fórílẹ̀-èdè àti gbogbo nǹkan tó bá ní í ṣe pẹ̀lú lédè jẹ́mọ́ àwọn kan ti pẹ́ nàìjíríà mọ́ra wọn lọ́wọ́ bí oṣù tọrọ fún wọ́n ṣe kí ni o nígbà wọ́n pin tán ètò tó wá kù wọ́n wá yọ àdá bọ́ọ̀bù ẹ bá lóun fẹ́ ká pé kò ń bí a ṣe léṣe ni àwọn yẹn àwọn kàbá àwọn alágbára sì ni wọ́n ṣùgbọ́n lẹ́ni wọ́n lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀ ọlọ́run orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run bá ní tó ṣe president muhammadu buhari ẹni fún lálàáfíà gbogbo àwọn tára wọn yàrá mùsùlùmí lẹ́bàá ní fọlá láàfíà wá jẹ́ kí sẹ̀mí ayé kálukú ọ̀rọ̀ rẹ̀ kárí ìyọ̀nù rẹ̀ láyé àtijọ́ ògbó ìdí àkèyàn subhanaka allahumma wa bihamdika ashhadu an ant wa